نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد عباد الله يروي الإمام عبد الله بن عباس رضي الله تعالى عنهما عن واقعة عين حدثت في عهد النبي صلى الله عليه وسلم قال ابن عباس أتت قريش إلى النبي صلى الله عليه وسلم وقالوا إنا نعرض عليك خصلة واحدة لنا ولك فيها صلاح ما هي هذه الخصلة الواحدة التي تعرض من قبل قريش تعبد آلهتنا ثلثا ونعبد إلهك سلم أي تعال يا محمد اترك آلهتنا ولا تذكرها بسوء تعال نلتقي في منتصف الطريق كما يقال تعبد آلهتنا عاما ونحن نعبد إلهك عاما آخر فنتفق في منتصف الطريق فأنزل الله عز وجل تلكم الصورة التي تتلونها قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين هذا هو الفيصل في الإسلام بينما بينما هو مشروع وما هو ممنوع في معاملاتنا مع غير المسلمين نتعامل مع بعضنا البعض بالإحسان وبحسن الخلق وباللين وبالرفق في جميع معاملاتنا الدنيوية أما إذا تعلق الأمر بما يوصل العبد إلى الجنة أو النار فالحكم الإلهي الذي نزل من فوق سبع سماوات لكم دينكم وليدين adúpẹ́ fọlùwọ́ bá wa atọrọ àlékún ìkẹ́ ọlọ́run àti àánú rẹ̀ tó máa bá anábìwá Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará alẹ́ anábì àtàwọn sọ̀hábẹ́ anábìwá Muhammad náà àti gbogbo ẹni tí ń bá ń tẹ̀lé súnà anábì tó fi dìjọ́ alkiyama olùwàmọ́sá kàwa fún àwọn olóríire ẹ̀dá bẹ́ẹ̀ lójú ayé anábùwà Muhammad sallallahu alayhi wa sallam àwọn kèfèrí kùrẹ́ṣì wọ́n gbéra ńjọ́ kan wọ́n wá bá nábi sallallahu alayhi wa sallam wọ́n ní wọ Muhammad wàhálà yìí pọ̀ àmẹ́lẹ́ yìí ṣe àmọ́tọ̀ ń ṣe àwa náà ń dẹ́dẹ́ rẹ̀ ó ṣe jẹ́ kí àjọ nípanu pọ̀ lórí ní tí ó wúlò fún ọ tí ó sì wúlò fáwa náà tí ó parí ìjà ǹjẹ́ kí ni nǹkan tí ó parí ìjà yìí kùrẹ́ṣù ta'budu alihatana sanatan yàrí ti compromise bọ́ bá di ọdún tí ń bọ̀ yìí ké sí wa àbáwa láti ké sí ọ wípé ẹ̀rí òsà tí a bọ̀ lọ́dún yìí kọ́dà Muhammad náà wà á kéde bẹ́ẹ̀ ẹnu bọ́ bá sì di ọdún tí ń bọ̀ àwa náà ó gbéra jimá lọ́fíà wá ní éèdì lọ́fíà wá ní àwa náà wà tiẹ̀ náà kí láàmú ẹjà sí jama mùsùlùmí ìdí eléyìí lolúwa fi sọ súrà tèmi rẹ mà tá à kédò níní ntọ́lọ̀ nítorí ẹ̀ sọ kalẹ̀ nu o olúwa wa ń pa nabi wa muhammad sallallahu alayhi wa sallam láṣẹ pé òrèsì tó fún wọn pẹ̀lú tí wọ́n gbé wá yìí qul ya ayyuhal kafirun la a'budu ma ta'budu ya ẹ gbọ́ gbogbo nǹkan lọ́la àlà bọ́ba ọ̀rọ̀ ẹ̀sìn ni èyí tó pé yín lẹ́yìn tí wọ́n máa ṣe ti yín lakum dinukum waliya din èmi náà ó sì máa ṣẹ̀sìn tèmi náà kíkó wọ́n wá tí ó já sí àmì ẹ̀rí ẹjá ṣe ní half half ṣe ti wa lọ́dún yìí bọ́bá tí ń bọ̀ àwa náà wà gbọ́ n tó lé ní ẹgbẹ̀rún ọdún ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti bí àádọ́ta òun lọ́lọ́run tí lóun ọ̀gbá o for more than one thousand four hundred years lọ́lọ́run ti gbé fádìkì kalẹ̀ pé òrìjájọ pàdé láàrin èyí ṣe ẹ̀sìn olé tó bá hùn ẹwà tiwa bọ́bá dìgbà tí náà ẹ̀yin náà ké sí wa olúwa ló wọn ọgbà bí ọba gbà ní ó lé lẹ́gbẹ̀rún ọdún tí ó ti sọ fún wa pé òun gbà ẹ̀dàkùn tọ́lọ́wọ́n ọgbà ní ẹgbẹ̀rún ọdún àti tó lé kò lè gbà lónìí o àgbéyàn ọba tán rẹ̀ lókùn àwọn ni ẹjá gbàgbọ́ yí ìsìláàmù wa ìsìláàmù lẹ̀sìn tó dáa jù kọ́dà nípa kábẹ́ni tí èsè mùsùlùmí ṣe káfi dáadáa bá wọn lò anábíwá Muhammad sallallahu alayhi wa sallam láì mẹ́yẹ ọ̀nà lànàbí fífẹ́ lè ilélẹ̀ fún wa tó kílíà rẹ̀ yáà bọ́bá ipé lọ́nà ti gbé sí ayé ni mọ̀lẹ́bí pa ń pọ̀ ni ẹ̀ẹ́jọ́ ń gbádùgbò ni ẹ̀ẹ́jọ́ ń gbé ní òdú ni kọ́dẹ̀ ìdára yín ṣiṣẹ́ anábíwá muhammad sallallahu alayhi wa sallam níjọ́ tọ́lọ̀ ń pa nábì láṣẹ pé kò ṣe ìjọra pò ní makka ọmọ ẹ̀lọ́ gbòòrò madina abdullahi bin uraykut ẹni anábì gbà ṣiṣẹ́ ń jọ náà pé ìwọ ló lè di wa ìwọ lọ mọ̀ ọ̀nà wo lọ yá sọ́nà madina kìí ṣe mùsùlùmí ń náà islam ọ̀kọ́ kọ́dà kọ́ ẹ̀mplọ́yẹ̀ ní kí èsè mùsùlùmí bọ́bá ipò ní tẹ́ rẹ̀ tí ọlọ́run kò sí wọ̀ ń bẹ̀ kọ́dà bẹ́ẹ̀ yẹn bá sì gba ẹni kí èsè mùsùlùmí ṣiṣẹ́ tí ọ̀sánwó oṣù rẹ̀ àbí tí ọ̀sánwó ọ̀yà rẹ̀ fún níjọ́tà nẹ́bí ní ọlọ́run ọ̀jẹ̀ni tí ọba sábò sí ń yà tí ọ̀fun ẹni ó ṣiṣẹ́ fún lówó àdẹ́bí ọ̀dà kọ mùsùlùmí ń jọ́nà o gbogbo èèyàn ní ọgbọ́dọ̀ tẹ̀tọ́ fún ọgbọ́dọ̀ ṣe fún kódà bí èsè mùsùlùmí níjọ́ tá ọmụ wa muhammad sallallahu alaihi wa sallam kú lórí ayé yìí ní anabi papòdà wọ́n ní wọ́n náà àwọn nǹkan tá máa ń lò wọ́n ní wọ́n ní bẹ lọ́dọ̀ lọ́dọ̀ kí ló pọ̀ wọn pọ̀ wọ́n là lọ́wọ́ ẹ̀ ra aláwìn ọwọ́ rí ọba balẹ̀ pé ò ní gbọ́ lójú ìgbà kìíní yìí kò sí ẹ̀sìn náà tó lè gbogbo foundation dáadáa yìí kọjá ìsìlámù ìyáláwa asma radiyallahu ta'ala anha tọ́jẹ́ gbọ́n fúyàwó anábùwà muhammad sallallahu alaihi wa sallam aisha tu siddiqa radiyallahu ta'ala anha wa an abiha. asma ọgbà tà ó di mùsùlùmí ìyá rẹ̀ ọ̀gbà ìyá rẹ̀ sì ń bẹ nípò kèfèrí jò ṣe tọ́lọ́run ìyá yìí ọkàn ọmọ wa fà á ọwọ́ aránṣẹ́ sí àsùnmọ́ ò pé bọ́bá díjọba yìí máa retí mi mo fẹ́ wá kí o ẹ̀rú wa ba ìyá ńlá wa àsùnmọ́ àjà kèfèrí ọ̀wá kí mùsùlùmí fóun ní wàá sí àmọ́ ìyá mi ni fadhahabat ila nabiyyi sallallahu alayhi wa sallam àsùnmọ́ ò bá múra ọlọ́ọ̀bá nàbí sallallahu alayhi wa sallam ó ní wò jíjí ọlọ́run ìyá mi báyìí ni ọ̀ránṣẹ́ sí mi pé òun fẹ́ wá kí mi afa asilu ummi wa hiya raghibatun ǹjẹ́ kí n ṣe dáadáa sí ìyá mi tòun ti pẹ́ sí òpè mi rẹ̀ pọ̀ kí lè ti dá nẹ́bí wíńjọ náà àdẹ́bí ni sílì ó mọ̀ dáadáa dọwọ́ rẹ̀ pẹ̀lú ìyá rẹ̀ kèfèrí òun náà bí ìsìláàmù ti gbé kalẹ̀ lọ gbogbo ọ̀nà téèyàn fi dá sáládùúgbò ẹni téèyàn fi dá síkọ̀líìgì ẹni téèyàn fi dá sọ́gà àyàn sọ́gà fi dá sọ́mọṣẹ́ ọ̀nà àbẹ́sẹ̀ ọ̀pá yín pọ̀ gbogbo ẹni ìsìláàmù là kalẹ̀ àmẹ́ẹ̀rí bọ́ bá dọ̀rọ̀ ẹ̀sìn kò sí house house o ẹjẹ́ àti tiẹ̀ ẹjẹ́ wa náà ṣe kí wa ọlọ́run ló wọ̀ gbà ǹjẹ́ ń jẹ́ ìsìlámù nù ẹ sì jẹ́ agbọ́yé bẹ́ẹ̀. oníta ń sọ̀rọ̀ yìí àdáwò béèrè tí máa wá lọ́dọọdún àtún ti bẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀dàkùn sí àjẹun kérésì ẹ̀dàkùn sí yẹn lè kíyàn kérésì ẹ̀dàkùn sí wọn lè kíyàn fún kérésì ọdọọdún ni mo mùsùlùmí máa béèrè béèrè kò yé kò sí tí ìyé dìde náà ọlọ́mọdé àjò yá wọn tó kù díẹ̀ yé. àlá ń bẹ láàrin ìbáṣepọ̀ ayé àti ìbánikẹ́gbẹ́ máa jọ ṣe bí ìgbà tá a jẹ́ lẹ́sìn kan náà. bẹ́ẹ̀ bá ń gbọ́ táwọn àlùfáà bá ń wí nǹkí wọ́n wí nu ẹ̀ mọ́tì àwọn àlùfáà gbọ́. ànábì ò ní kẹ́ ẹ dáadáa sí ẹni tí ẹ rẹ nípa ọ̀nà ayé mẹ́jàmbá rẹ̀ mọ́sàbòsí fún ṣe dáadáa pẹ̀lú ẹ̀ káàbà kan wá kí ọmọ ṣe dáadáa sí mo ní ó ti ròǹgbò ní ó gbóhùn torí jẹ àmẹ́ ẹ̀rí ànẹ́bí náà lọ́lọ́run fi méjèèjì ọ̀rẹ́ jẹ máa o òun náà ló jíṣẹ́ bá ti bára wa lò nípa ọ̀rọ̀ ayé tọ́lọ̀ ń yọ̀ǹda ńgbò tí dọ̀rọ̀ ẹ̀sìn látòkè láti sánmà lẹ́nà àlẹ́ ara sí ẹ̀rí bọ́ bá dọ̀rọ̀ ẹ̀ à tìyín nu o ìníba yín ṣe ti yín o kò sì sáyè kọ́dà kẹ́yìn náà wá lẹ́ fẹ́ bèmí náà ṣe tèmi. ẹ̀yin ọmọ ìyá mi mùsùlùmí níbo la lo ayé lé lónìí. ọ̀pọ̀lọpọ̀ òfin yìí bí mo ti wí ń ti ń bẹ ó ti jẹ ẹgbẹ̀rún ọdún lọ àmọ́ ńgbà táwa ń lò lónìí yìí ọtí ẹ̀ tó ń gbàdá yẹ íńtánẹ́ẹ̀tì dé lódi pé bẹ́yìn bá ní àwọn àfáà kan ní kéèyàn ọmọ kí wọn àwọn àfáà kan ní wọ́n ní kéèyàn ọmọ kí wọn bẹ́yìn bá ní kéèyàn ọmọ jẹun ọdún wọn àwọn àfáà ní wọ́n ní kéèyàn ọmọ jẹun ọdún wọn inna lillahi wa inna ilayhi raji'un àwa sọ ẹ̀sìn bíi bọ́ọ̀lù dáńgbá lọ́mọ́sá sànù wa àmẹ́rẹ́lẹ́yìí tí mi ń kí lọ rẹ̀ fún wa lónìí òní pé ṣe rọ́rọ̀ ẹbára yín ṣe ń bí ẹ̀sìn àbí ẹ bára yín ṣe ń bí ẹ̀sìn kò gbọ́dọ̀ jẹ́ subject controversy ìtọ́lọ̀ ti sọ láti ń tó lélẹ́gbẹ̀rún ọdún ìbéèrè ó mi tí wọn ó bira ẹ̀ ni pé ẹ èyí tí òrújú bẹ́yàn bá máa tan rẹ̀ ló kù òun ni pé n jẹ́ Christmas ní ọdún àwọn ẹlẹ́sìn ńgbà ọlọ́run ti di ní gbogbo ń tó bá ti lóko ẹ̀sìn nú lakum dinukum waliya ẹsẹ̀ tí ń ti ń lọ́tọ̀ káwa náà ṣe tiwa lọ́tọ̀ èyí wọn ò pé a máa jà èyí wọn ò pé a máa bára wa ṣe Islam ti là á kalẹ̀ lọ́nà sáyé bẹ́ẹ̀ ń kó mẹ́ pè wá bẹ́ẹ̀ bá ń ṣe ìyàwó ẹ dáná kájọ jẹ́ gbogbo eléyìn ààyè rẹ̀ ń bẹ àmẹ́ rí ìtọ́lọ́n lóhun ọ̀gbà àtó bẹ́ẹ̀ káfọ́ọ̀tì ọlọ́nkọ́ gbà o gbogbo ọ̀nà téèyàn bá yí lọ gbogbo ọ̀nà téèyàn bá kún lọ́dà kò rí òdájọ́ yìí parẹ́ ní Islam o lakum dinukum waliyadin ẹ̀rí tí ń jẹ́ ọdún bọ́bá ti ṣe pé ní ẹ̀sìn kan ló gbé wá ọ̀dà rẹ̀ sínú o nítorí òfin lè lọ bá àyàn kó pé aago tẹ́ ń lù ní ẹbí mi náà ṣe ń lù àmọ́ àwọn kan ṣe bẹ́ẹ̀ lónìí kọlọ́nkọ́ sànú ẹ̀mí àti wọ́ní kọjá máa ń tà ń ṣe àmọ́ ẹ dákun mùsùlùmí mùsùlùmí agbọ́dọ̀ mọ́ o ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ẹnìkan ṣẹ̀ṣẹ̀ wá wí àfa ẹ má bára yín ṣe ń ta yé àmọ́ ẹ má da ẹ̀sìn ẹ má da ẹ̀sìn pọ̀ o ọlọ́run ló wọ̀n gbà. àkíní yìí sínú ẹ̀sìn ló ti wá ẹ̀fì ilẹ̀ fáwọn tí ń ṣẹ̀sìn ni ọdún kírísímàsì kọ̀ wá ń bìkan o tayọ bí ẹ̀sìn bẹ́yìn ọba ti wá kù ńlá pé ní a bí òun bá ṣe ìsìláàmù díẹ̀ kóhun ó ṣe tọ̀hún náà díẹ̀ eléyìí láyé fi lè wà pé ní ọ̀rọ̀ tí a máa sọ nílẹ̀ Yorùbá nìyí gbogbo ẹni ọdún bá bá láyé ká máa jó ká máa yọ̀ ní ọdún ẹ̀sìn lélẹ́yìí o olúwa sì ní gbogbo ntọ́ bá ti jẹ mẹ́sìn kìí sọ̀rọ̀ ẹnìkan ya alákatakítí kìí sọ̀rọ̀ ẹnìkan ya aláṣejù ń hùn ọmọ tí ń ṣe ni ọmọ tún mẹ̀sìn ẹ̀ lẹ́yìn náà jàmá mùsùlùmí ṣe ọ̀rọ̀ báwọn kan bá ń ṣe ọdún nú ẹ̀sìn wọn ǹjẹ́ a lè pẹ̀lú wọn bẹ́ẹ̀ ǹjẹ́ a lè kí wọn ǹjẹ́ a lè bá wọn ṣe lọ́nà táwọn náà ń gbà ṣe mo ti wí kìí sọ̀rọ̀ tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o gbogbo àwọn ìmáàmù ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin tẹ́ ẹ gbọ́ ni nínú ṣẹ̀ríà ìsìláàmù ẹ gbọ́ alìmáàmù Abu Hanifa alìmáàmù Maliku wàlímàmù ahmed bin hanbal rahimahumullahu ta'ala ọ̀sẹ́ni ó sọ̀rọ̀ méjì lórí ọ̀rọ̀ dáńtọ̀ yìí ojú kan náà كلو جدو sọ kí lójú tí wọ́n sọ lakum dinukum waliya torí bá a bá ń dáwọ́nlódù fájúwá kan lónìí gbogbo fájúwá yìí kì í pọ́mọ ọdún mẹ́wàá o gbogbo fájúwá fẹ́ dànkarú máa wà dá fìdí náà tó ti yí àwọn èèyàn látò máa yìí kò ìpọ́dún mẹ́wàá nítòlélẹ́gbẹ̀rún ọdún láyé àti sọ̀kalẹ̀ ọmọye ọdún tí àwọn àyímọ̀tàwí ti kú láyé mọ́sàbí ìmáàmù àbí hanifa ìmáàmù maliki ìmáàmù shafi'i ìmáàmù ahmad wí fún ẹnikẹ́ni tó bá challenge rẹ pé gbogbo wọn ni wọ́n dúró lórí pé gbogbo ẹ̀sìn tó bá ti pọ́dún lọ́gbé wá mùsùlùmí ọ̀gbọ́dọ̀ bá wọn dé ọ̀gbọ́dọ̀ kí wọn pé wọ́n kú ọdún náà gbẹ̀yìn wọ́n ní nítorí pé kíni tó rí ìyàn kọ́ máa mutí lọ́kọ́ wá já ẹ̀ka rẹ̀ o ẹ̀kúṣẹ́ o àbórí ìyàn kọ́ ṣe zìnà ìwò òṣẹ́ wá bẹ́ẹ̀ náà lórí gbogbo ntọ́lọ́wọ̀n ọba ti fara mọ́ àìkẹ́ni tí ń ṣe gbogbo ibi wa kí làwáyà báyà àwọn Saudi àwọn Hanbali ni wọ́n wí tí wọ́n wí hun kò rí bẹ́ẹ̀ Abdurrahman ibn al-Qasim àgbà ọmọ kéwù máàmù Málìkì ni kọ̀sẹ́ni ọ́tayọ rẹ̀ náà ọmọ kéwù máàmù Málìkì gbogbo al-Mudawwana tí wọ́n kọ fatiwa ìmáàmù Málìkì kalẹ̀ Ibn al-Qasim yìí ní gbẹnu Málìkì sọ̀rọ̀ mbẹ́ Ibn al-Qasim kọ́dà nù àkọọ́lẹ̀ bójú wá láti inú tíra kan tí wọ́n ń pè ní aluwaabeha nínú àwọn ìpìlẹ̀ tíra amẹ́bẹ́ àbí máìlìkì. wọ́n ní wọ́n bi abdulrahman ibn al-qasim ẹ̀ máa wò ń tọ́ pẹ́ ni o ibn al-qasim yìí náà ti kú ní sí kì í ṣẹgbẹ̀rún ọdún kì í ṣẹgbẹ̀rún ọdún o ó lé one thousand years ibn al-qasim náà ti kú láyé o alọ́mọdé máìlìkì ni sẹ́ wọ́n ní wọ́n wá ibn al-qasim pé ẹ dákun ẹ máa wò nǹkan. أيجوز لنا أن نركب في سفنهم الذي يركبونها لأعيادهم wọ́n ni wà Imam Ibn al-Qasim ǹjẹ́ bá a bá fẹ́ tíráfù tó ṣe déédéé gbà táwọn ọlọ́dún náà ń tíráfù ǹjẹ́ a lè wọkọ̀ ojú omi wọn tí wọ́n ń gbé lọ bí ọdún Ibn al-Qasim ní bo ẹ̀mẹ́wọ̀ o torí bẹ́ẹ̀ bá wọ ọkọ mọ̀ ṣe pé ìgbà nìyẹn bínú Ọlọ́run ó sọ̀kalẹ̀ tí ó kárí ẹ̀yìn náà Ibnul Qasim ní kọ́dọ̀ ọkọ̀ ojú omi tí wọ́n ń wọ̀ lọ bí ọdún kí èsẹ̀ sì ń sin yín ẹ má bàa wọn wọ̀ ẹnìkan máa wá gbé fatiwa jẹ́ ọ̀dà nǹkanrú kan kalẹ̀ lónìí àáfàá kan ò ní pé ẹ má ṣe dáadáa ẹ má ẹ má wà friendly ẹ má lájọṣepọ̀ pẹ̀lú ẹgbẹ́ kí èsẹ̀ mùsùlùmí kọ́sá àáfàá tí ó wí bẹ́ẹ̀ pọ́ ló ti fẹ́ wí yọ ọ́ takọ̀ anẹ́bínú sallallahu alaihi wasallam àmẹ́rí ẹ má dákọ̀ o ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ìdájọ́ ọ̀tọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn lakum dinukum waliyadi abẹ́lọ́n subhanahu wa ta'ala ọlọ́run kọ́mọ́tà mẹ́tẹ̀ wá rinlẹ̀ bá ti kìlọ̀ fúnra wa أقول ما تسمعون وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد ẹ̀yàn rúṣẹ́ ọlọ́run lẹ́ẹ̀kan sí òun táwọn ará wa létí rẹ̀ lónìí òun ni vádìkì tọ́lọ́run ti gbé kalẹ̀ ní tó lé lẹ́gbẹ̀rún ọdún òun ni pé lakum dinukum waliyadin ẹ bára yín ṣe ẹ ṣe dáadáa sáwọn èèyàn wọ́n jẹ́ mùsùlùmí wọn jẹ́ mùsùlùmí àmẹ́yìn wọn ò pé ẹ dẹ̀sẹ̀ pọ̀ yájọ sí wàá bá wa ń gbà sí wa bọ́bá dìgbà sí iná ẹ sí wa ọlọ́run ló ló wọn gbà o torí eléyìí gan ìbéèrè tí wọ́n bí ànábì tọ́lọ́run fi sọ Suratul Kafirun nàkàlẹ̀. ẹ rí àwọn tá a wá ń gbọ́ láìpẹ́ nígbà tí ó dènà tí mo ní kí ìfọdún mẹ́wàá yìí bẹ́ẹ̀ bá wó pìlẹ̀ rẹ̀ ọ̀tẹ́nìkan tó rí àyà yìí tako bó ni ó ti jẹ́ tó jẹ́ mùsùlùmí irú àwọn ọ̀rọ̀ tí mo ní gbogbo àwọn àyímọ̀ sọ kalẹ̀ yìí àti mẹ́sẹ̀ àbí àbí hanifa ni àti mẹ́líkù ni àti sáfì ni àti ahmadu ni ọ̀tẹ́nìkan tó rí ìbìdà àmì ẹ̀kékèlè ṣíwùsì ẹ̀ ń bá a ti ń gbáyé lónìí àti wọnú ara wa kọ̀líìsì ni wa méjì ni wa ìmọ̀ ń fu wa lára nkankan kò sí ní ń fu wa lára ju pé bọ́ọ̀fù ìmánì fi nùkú ìmánì ńlẹ̀ lọ́kàn yìí gbogbo ń ń wí àwọn tọ̀hún tó gbáyé náà bí wọ́n ti gbé nù alánẹ́bí sallallahu alaihi wa sallam ànábì ń bẹ Mẹdínà ń tajà ń rajà pẹ̀lú Yahudi ìwọ nìkan lọ́kọ́ bá Yahudi dé ìwọ nìkan lọ́kọ́ bá ẹ nàṣọ́ra dé àmọ́ tí ń túmọ̀ ní pé ẹ̀sìn lé àwọn àwọn excuses tàbí máa justify nínú àdínkù ìsìsì wa àmẹ́lẹ̀ yìí ò lè pa òfin ọlọ́run rẹ o òfin ọlọ́run tó lé ọdún ọfà làtí ayé àti bá ṣe pọ̀ nípa kíni nípẹ̀ àfi ká sì fi máa bẹ́ẹ̀ bàbá fẹ́ rí ìbínú ọlọ́run ọlọ́run fọmọ sọ wà ń bí ìbínú rẹ̀ torí náà ẹ dákun ẹjẹ́ afurasíra wa kò sí ní tí ń farú àwọn ọ̀rọ̀ báyìí àtàwọn míì ju pé day in day out we are becoming a weaker nation à ń lè sí ẹ̀rù ń bà wá àwọn tẹ́rù wa ń bà tẹ́lẹ̀ àwọn ẹ̀rù ń bà wá nìyẹn gbogbo àwọn tí wọ́n gbúrò tẹ́lẹ̀ tí wọ́n fẹ́ tọ̀ sí ṣòkòtò ń bo ìyá kan tí wọ́n tíìsì òkú rẹ̀ tá a sọ ń jò ní yìí nì kí láà ṣe sí agbákámúlẹ̀ ní ẹmọ kí sọ̀rọ̀ látòrí ga ibi kò rí bẹ́ẹ̀ lógójì ọdún lọ́gbọ̀n ọdún sẹ́yìn wọn tó bẹ́ẹ̀ ọ̀lẹ́ wa bó ti bá ti lẹ́yìn àyín lálẹ́ gbogbo ayé gbogbo ń tẹ́rí tí wọ́n fi ń lọ̀ wá ní ìdí ń fa nù àkó lórí báwọn sọ̀hábí ànábì ti rí ẹjẹ́ ń fún yí lápẹẹrẹ kan Salman al-Farisi radiyallahu ta'ala anhu nínú àwọn sọ̀hábí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Salman al-Farisi jáde ń jọ kan gbòòrò Madina Yahudi Yahudi kan ni mo wí fún ọmọ sanra rẹ wọ́n jọ àjọ ń ṣiṣẹ́ gbogbo ẹ̀ náà wọ́n ń ṣe lánàá ọlọ́run náà rí bẹ́ẹ̀ tó fi ní ẹ̀rí bọ́ bá dọ̀rọ̀ ẹ̀sìn kò sí alfa kò sí já pàdé láàrin lakum dinukum wẹ̀sìn kò sì ní lájà lọ àwa ní gbogbo àròyé yá àwa láfa from day one bọ́ bá ti jí ó yé nébọ̀ rẹ kí a ah, ẹ̀dàgùn bẹ́ẹ̀ bá ń kó mọ ẹ̀yìn wà bá ń ṣèyàwó ẹ̀yìn àmọ́ bá ti di ọ̀rọ̀ ẹ̀sìn wa ẹ̀já máa ṣe kiri kó kálukọ́ máa ṣe tiẹ̀ ọlọ́run ọyọ́bọ̀ nàmọ̀ yìí kò ní síjà àmọ́ àmọ́ dọ́gbẹ́ náà ni àní fẹ́ fi ti ìsìláàmù wí hàn náà ni ọwọ́ ń jẹ́ kọ́ lẹ̀ ni ni wọ́n ń bí àwọn ọmọ irú ìta ń bí nìsí ọ̀pọ̀lọpọ̀ ní ń gbà ń rònú nìsí pé kí ni wàá wí fún níbọ̀ mi bó ní wàá ṣe kọ́dà lómi ò ní ẹ̀dá kun sáà sí yẹn lè gba oúnjẹ yẹn kọ́ wá lọ dànù ọ̀jẹ̀bi ọgbà oúnjẹ débi ń pa àwọn ẹlòmíì ọ̀wá ń lọ da sí dọ́sbìn ọlọ́run ó bì ọ́ ọlọ́run ò fi oṣù oúnjẹ lóko ìwọ ni ọ jẹ́ ẹni tó ọ jẹ́ fi hàn ẹni tó ọ jẹ́ kò sí jà mẹ́ èwo ni ìjà bí iṣẹ́ mi bìlíìbù nú ẹ̀ ní káwàdì báwọn tààlẹ́ ti gbáyé dé rọ̀ wọ́n lọ́rùn nù Salman al-Farisi radiyallahu anhu Yahudi wa ń sọ fún oníṣẹ́ ẹni ọ fẹ́ ṣe yẹ̀yẹ́ ó ní Salman إن نبيكم يعلمكم كل شيء حتى القراءة سلمان gbogbo nǹkan ni ànẹ́bí yìí máa kọ́ yín gbogbo nǹkan ló ń tà máa kọ́ yín kọ́nà àwọn ló tún kọ́ yín pé bẹ́ẹ̀ bá wọ tó ilé ìdì bákan lẹ́ẹ̀ṣe wàkọ́lẹ̀ Salman ajẹ́l bẹ́ẹ̀ ni ìwọ Yahudi kọ́dà èyí tó dí mọ̀ tún wá علمنا ألا نستنجي بأقل من ثلاثة أحجار وعلمنا ألا نستنجي بأيماننا وعلمنا ألا نستنجي بروث أو عظم رضي الله تعالى عن سلمان سلمان with full confidence tí ò sí dẹ́rù bá tí ò sí sí lójú إن الدين عند الله الإسلام ẹ̀sìn tọ́lọ̀ lóun yọnu sí ní ìwọ lójú Salmanu ní bẹ́ẹ̀ ni sórí ìtò òtún tí ìwà gbọ́ dókò kí n kọ èyí ò nẹ̀kan kọ́ kọ́dọ̀ kọ́ wa débi ipá gbọ́dọ̀ máa fọwọ́ ọ̀tún tábà kọ́dọ̀ kọ́ wa débi pé bàbá rómi káfòkúta ṣe ìmára àmọ́ gbọ́dọ̀ pé mẹ́ta kọ́dọ̀ kọ́ wa débi pé a gbọ́dọ̀ fẹ́ gún ṣe mára Salmanu wa ń kọ́ dílẹ́kọ̀ọ́ ọ̀sẹ́ni tí ó lè ṣe yíhun abẹ́ni tí ń ti ń ṣe bá dá lójú ọ̀pọ̀lọpọ̀ lónìí ní ṣe ìsìláàmù pé wọ́n kà bí òun bẹ̀ ẹni máa fa gbogbo àwọn nǹkan báyìí ẹ dákun ẹja afurasí máa ní wa weakness ní máa bírú gbogbo àwáwí gbogbo àwásọ wọ̀nyí tẹ̀ ìṣòrófin ọlọ́run yí padà ẹ̀rí hadith amẹ́bẹ̀ parẹ́ fàtáwà àwọn àyínmọ̀ lákàyè ẹ̀rí Ibnu Taymiyyah Ibnu Qayyim nìkan kó wí pé ẹ má bá àwọn ẹlẹ́sìn míì sí ọdún ẹ̀sìn wọn gbogbo àwọn àyímọ̀ ló wí onígbà tí Ibnu Qayyim ó ṣe fatiwa yìí ó ní bèlè tì fáà pẹ̀lú ìpanupọ̀ gbogbo àwọn àfáàjì ọ̀sáàfáà kan àfààfáà àgbàlódé ọlọ́kọ́dá kọ́kọ́ sàmànà wa o àmọ́ ṣe ń fa oríjínálì òun ni bẹ́yẹn bá ṣe ń wí ìdílé wọn máa báwọn àtàná ti rí tí wọ́n dúró digbí kọ́dà nílùú wa iná ẹlọ béèrè ìtàn ìsìláàmù ilẹ̀ Yorùbá bàbá sì fúrọ́ra o e ibi tí ń padà ń lọ jásí ọlọ́mọdé ọjásí bẹ́ẹ̀ Al-Imam Ibn Kathir rahimahullahu ta'ala nínú àwọn àgbàfà àtọkọ ìtàn bóòlà náà ti rí láwọn ìlú kan fil bidayati wan nihaya àwọn àtàkàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láyé ẹjọ́ wọn nígbà táwọn mùsùlùmí kan táwọn náà bẹ̀rẹ̀ sí ní kọ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní sojú wọn ò dúró ti ńtọ́ yẹ wọn ó dúró ti wọn gbàá ńtọ́ lọ́n fẹ́ làwọn ń tẹ̀ ibi bẹ́ẹ̀ nìkan máa wá sí ìṣòkú wọn wọ́n wá gbẹ fà lọ́lọ́lọ́ àlùmọ́ bíbélì kẹ̀síìrì ni ọ̀lẹ́dẹ́ bí àwọn mùsùlùmí ìgbà náà níjọ́hun lẹ́yìn táwọn sọ̀hábíà nẹ́bí ta wí yóò débi pé Ibn Kathir lọ́kàn nú àwọn ọ̀tá ìsìláàmù yọ wà báwọn géńdé ọlọ́run bíi mẹ́rin bíi márùn bíi mẹ́fà yọ wà mú nǹkan ìjà rẹ̀ lọ́wọ́ yọ wà sọ fún wọn pé ẹgbọ́n kó mẹ́wọ́n ń lọ pé àwọn yòókù wa agbára mi ò lè ká ogbó yìí Ibn Kathir ni yóò sì lọ wọn ó sì máa gbà <laughs> yóò sì fi lọ ké sáwọn yòókù ẹ̀ wá wọ́n ti wá pa wọ́n síbẹ̀ ẹgbọ́n kó ńlọ kí sára ẹ jù mí lọ agbára mi ò lè ka gbogbo yìí àwọn kan ti bá tí wọ́n débẹ̀ lánàá báwọn náà ti bẹ̀rẹ̀ ní ọlọ́mọdé náà bá tí wọ́n débẹ̀ èèyàn dúró lórí ntọ́gbà kó dodo ni ọ̀rọ̀ ọ̀jà kọ́ amẹ́lẹ́kùn dínú kan wọ́líyàdì kí ni ti ọlójú ń gba ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn tọ́lọ́ ní nàdínà ẹ̀ńdà lọ́ọ́ àlùsílẹ̀ alimamu malikum rahimahullah nínú àwọn píríncípù sí mamu maliki gbé kalẹ̀ torí bàbá tanra wa ní pé bóyá kéwù àwọn saudi ní kéwù maliki là ń ké ní kútùbà tó alimamu maliki ló ní tí wọ́n pè ní sábò gbẹ̀ríyà alimamu maliki ní kọ́dà bọ́lọ̀ ń bá ṣe nǹkan lẹ́tọ̀ọ́ kí èsè wọ̀ bẹ́ẹ̀ bá sọ́ọ́dì rẹ̀ tẹ́ pé báwọn èèyàn bá dún ní máa yọ padà sí wọ́n débi ìwọ̀ máàlíkù ló ní ẹ̀kọ́ nǹkan ẹ̀tọ́ òun náà fún wa ṣe kọ́dà ń tọ́ jẹ́ kí ni tó jẹ́ àláàlú ńjẹ́ bá ti rí pé ibi àwọn èèyàn ń lò lọ yìí yọ padà lídi wọn tó ń tọ́lọ̀ wọn ọ̀fẹ́ ni máàlíkù ló tó kápẹ́ wọn mọ̀sẹ̀ kan náà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ta lè kí wọn ẹ̀ ta lè jẹun ta lè àìtètè pin náà rẹ̀ ń pilẹ̀ ńlọ débi ó dé yìí ti wá di pé ọmọ mùsùlùmí lónìí ń ta díẹ̀ yọ wà ara díẹ̀ kérésì lọ́tọ̀ ẹ̀ẹ́dì ọmọ mùsùlùmí ọ̀sọ̀ gba àmọ́rajọ ọdún ni ọdún tani ọmọ mùsùlùmí ti ń ṣe yóò sì tún rí pé kó wọn tọ́jú kó wọn lọ ra adìẹ táwọn ọdún tọ́ra wọ̀ gbà pé ntọ́ bá ti yàtọ̀ fún ìsìláàmù ọlọ́run bọ́ọ̀ bá gbà bẹ́ẹ̀ jí di mùsùlùmí o bẹ́yìn ọ̀bá gbà pé ntọ́ bá ti yàtọ̀ fún ẹ̀sìn tí mo wà yìí kìí sì lànà tọlọ́run èyí di mùsùlùmí tààrà o mùsùlùmí ni pé ọ̀nà kan tí mo rò pé ó lè tó àjẹnẹ́lì gbogbo ọ̀nà yòókù ìrọ̀ ni bẹ́yìn bá ti ń rò pé bọ́yá ó léwu o ìsìláàmù tọ́lọ̀ bẹbí tọ́lá ọ̀là wà ní. èyí ò nìkan kọ́ kọ́dà ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí dá torí àwọn kọ́sọ́mà mi ni òun náà wà á tanná yọ̀ọ́ra gi yọ̀ọ́ra ná yọ̀ọ́ra gbogbo ẹ̀ ilẹ̀ ń ṣe àgànfàsíkò ọdún la wà lakum dinukum waliya ọdún tó bá ẹ̀pẹ́sìn ló bí wá mùsùlùmí bá wọn ṣe o olùwọ̀n ọba ní gbogbo tó bá ti jẹ pẹ́sìn ni ti mùsùlùmí ọ̀tọ̀ tẹni tí èyí ṣe mùsùlùmí náà ọ̀tọ̀ ọlọ́nkọ́ bá kẹ́ ìmáàmù máàlìkì ìbá ipá ti gbọ́rọ̀ sírù ìmáàmù máàlìkì lẹ́nu ni irú tí mo fẹ́ wí fún yín nísìnyí náà kò ní ṣẹlẹ̀ láìpẹ́ yìí ẹnìkan sẹ́ndì ẹ̀sí mi lórí WhatsApp bọ́yẹ́ ní ẹlòmíì náà rí nú yín ọ̀kan nú àwọn mùkádàmù mùkádàmù kan Nàìjíríà yìí náà ọba lẹ̀ pósítà òun náà fẹ́ ṣe crossover wọ́n ní kí ló ṣubú tí ọ̀nà òun ò ṣe Christmas o mo lúdí ànẹ́bí yìí sá ló ń fẹ́ ṣe àbí ọ̀sán mo lúdí ní ebi ńgbà wọn kìlọ̀ fún yín pé mẹ́sẹ̀ mo lúdí tànẹ́bí ebi ti Ibrahim Niyazi ló kú jẹ́ǹṣe ẹ̀dàkùn ńlá sky lóòótọ́ bí ẹ bá lè ṣe mo lúdí ṣe Ibrahim

pé òun kéré sí kọ́ o mọ̀lúdí kíni mọ̀lúdí ànábì Ìsá alayhi salatu bẹ́yàn ọba ti tètè gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu ibi tí lọ́nu òní mo fi ní màmú máàlìkì lẹ́ni ọkọ̀ ronú píríncípù yìí ní tó lélẹ́gbẹ̀rún ọdún pé kódà bẹ́ẹ̀ bá ń rò pé kíní kan àbọ́dà bí ọ̀dà báwọn èèyàn bá ti tọ̀ náà bẹ̀ lọ bí kí ọ̀dà ìhànà rẹ̀ fún wọn. ó gba ariwo tí wọ́n pa ń pa mòlúdì wọ́n ẹ̀kọ́ ẹ̀rí bí wọ́n gbàyọ́ àzìmọ́bídẹ́ lomi ó tún gbàyọ́ lọ́la ńgbà ọyẹ́ lomi ní ó ṣe mọ̀lúdì yá ńlá wa Mariam ọlọ́run kọ́ mọ́tà sànú ẹ̀mí àtẹ̀yìn kọ́mẹ́jà sínà pẹ̀lú àwọn tó sínà kọjá sin Ìsìláàmù tọ́lọ̀ ń yọnu sí òfinra nàbùwà Muhammad sallallahu alaihi àtàwọn àtàwọn àrọ́mọdọ́mọ wa اللهم انصر من نصر اللهم من خذل الإسلام والمسلمين اللهم اشف مرضانا ومرضى المسلمين واغفر لموتانا وموتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك اللهم انصر إخواننا المضطهدين في كل مكان اللهم انصرهم على أعدائك أعداء الدين وانصر الداعين إلى كتابك وسنة نبيك صلى الله عليه وسلم في كل مكان اللهم انصرهم على من عاداهم ظاهرا أو باطنا إنك على نصرهم لقدير وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه